ẹ gbà mí o gbogbo worldwide kì í ṣe ọmọ nàìjíríà nìkan o wọ́n ti háàkì whatsapp mi o nísinsìnyí lọ́ọ́ ṣe wọ́n náà wá láti mìnì jọ̀jọ̀ èmi dẹ̀ mọ̀ ya mìnì jọ̀jọ̀ lamẹ́ríkà tó ń ṣe tó ní ṣọ́ọ̀ṣì lọ́hùn every sunday ló máa ń ṣe program sórí whatsapp mi òun ni mo pè o wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ ètò àdúrà láago méjì ọ̀sán èní nọ́mbà tẹ àwọn nọ́mbà kan sí mi pé nọ́mbà tí mo máa tẹ̀ nìyẹn tó bá ti yá àwọn máa pè mí gbogbo èrò ọkàn mi ibi ni jọjọ ìyá mi ni jọjọ ni mo ro àwọn pásítọ̀ wọn o èmi ò kí ń yẹ nìkan sọ́tọ̀ ẹni tó bá ti gbàdúrà ni mo ṣá mi tó bá ti ṣe pé àfi bí whatsapp mi ṣe dojúrú bá mú tàbá wa lọ́wọ́ bọ̀ ọ́ bẹ̀rẹ̀ sí pé mi kiri wípé èmi eh, eh, eh, ọ̀tá mi àwọn ọlọ́run tán máa ma tó mo ní di hundred thousand mo ní di iye kan àwọn èèyàn wá ń pè fẹ́ gbọ́ ẹ wọ́n ní ṣé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín tẹ́fẹ́ fi gba iye mi ní mi ò rọ́ wọ́n ṣẹ́ o wọ́n fi WhatsApp mi tọrọ owó kiri ni o ẹ jọ̀ọ́ o ẹ bá mi rìpọ́ọ̀sì ẹ gbà mí o ẹ jọ̀ọ́ o.